هو سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة فهي في النار عباد الله الكرام نرحب بنا جميعا ونشكر الله سبحانه وتعالى على هذه النعمة فإن الله سبحانه وتعالى قد فصل لهذه الأمة أمورا كثيرة لا تعد ولا تحصى وقد بين لنا رسول صلى الله عليه وسلم ما لنا وما علينا حتى نعرف الخبيث من الطيب وحتى نعرف ما هو الحلال وما هو الحرام وكيف يعيش الإنسان عيشة سليمة طيبة وكيف لا نعيش كالبهائم ولا كل الكفار الذي مثلهم الله سبحانه وتعالى بالأنعام أولئك كالأنعام بل هم أضل فهذا مثال الكفار أما نحن المسلمون وقد ورثنا من النبي صلى الله عليه وسلم القرآن والحديث فهذان لهذه الأمة يجب لنا أن نفرح ونحمد الله سبحانه وتعالى عليهما على القرآن والحديث ليس هناك كتاب أصح أو أقرب إلى إلى التصحيح أو أقرب إلى الصواب من هذين الكتابين فلذلك هذه الأمة أمة الذي وفق الله سبحانه وتعالى بها أشياء من الخيرات لذلك ندخل في أسرة المسلمة وبدأنا الكلام حول الأسرة المسلمة وكيف ينبغي أن تكون الأسرة المسلمة في هذا المجتمع وبيوتنا ليس كبيوتهم بيوتنا ليس كبيوتهم وكذلك تصرفاتنا ليس كتصرفاتهم ليس كتصرفاتهم لذلك معاملتنا فإن معاملتنا مع أزواجنا ليس كمعاملته مع أزواجه أنا أعني الكفار فإذا كان بيت المسلم كبيت غيره من الكفار فهو حينئذ قد يعيش عيشة الكفار وإذا كان إذا كانت معاملتك مع زوجتك كمعاملة الكفار كمعاملة اليهود أو النصارى مع زوجته فليس بينك وبينه فيما نسمى بالدين لذلك اليوم ندخل فيما نحن فيه ولا نخرج ونقول الطلاق في الشريعة وإن الله سبحانه وتعالى قد خطط لنا خطوطا والعلماء قد جعلوا الطلاق يندرج تحت الأحكام التكليفية الخمسة فقبل أن تطلق زوجتك فلا بد أن تراعي هذه الأحكام أين وقعت قبل أن أقع ماذا علي قبل أن أفعل فإن الطلاق أحيانا يمكن أن يكون واجبا على الزوج أن يطلق امرأته الطلاق هنا يكون عليه واجبا فمتى نأتي لهذا وكذلك الطلاق أحيانا يكون حراما على الزوج أن يطلق امرأته وأحيانا يكون مباها وأحيانا يكون مكروها وأحيانا يكون هذا الطلاق اذا نعبد من الأول حتى يكون الطلاق على الزوج واجبا إذا كان إذا كانت هذه الزوجة قد وقعت في أشياء لابد من تركها وحينئذ تتركها فمثلا إذا كان الزوج قد وعظ مراته مرارا وتكرارا لكن هذه المرأة ما تركت ما كانت عليه فمثلا أن تكون هذه الزوجة اذني وكانت تسرق وكانت تفعل بعض الفواحش التي لا تتحمل الإنسان الرجل الطيب الإنسان كامل الخلق والدين يتحمل مثل هذا وقال لها إذا فعلت مثل هذا أيضا أنا وعدتك بالصلاة أطلقك فإذا هو قال هذا وقد كان عليه واجب وكان الزوج ترك زوجته في البيت لمدة حوالي أربعة أشهر فمثل هذا فللزوج أن يطلقها بدلا أن يتركها فإذا هو ما طلقها فعلى القاضي أن يفرق بينهما المعنى أنه ليس بينهما الحب ولا المواد أيضا ولا الاحتمال ولا الصبر لا يتحمل لا يحبها أيضا ولا تذروها كالمعلقة هكذا قال الله سبحانه وتعالى ولا تذروها كالمعلقة إيمانا لا تتركها في البيت إذا أنت تريد أن تطلقها فطلقها فإذا أنت تريد أن تمسكها فامسكها بمعروف فالطلاق يكون حراما لا يجوز لك أن تطلقها في في أي حال إذا كان ما إذا كان في نيتك نيتك أنك تريد أن تطلقها إذاءة لها ولأسرتها ولأبنائها أحيانا فأمثال هذا الطلاق لا يجوز اعلموا أن العلماء يقولون بأن النبي صلى الله عليه وسلم قال اختلفوا في هذا الحديث البجد الحلال عند الله الطلاق البعض من العلماء قال بأن هذا الحديث صحيح والبعض قال بأنه ضعيف لكن نأتي بحديث الذي قال فيه النبي صلى الله عليه وسلم بأن مما يفرح به شيطان فإن مما مما هو يفرح به هو التفرقة بين الزوج والزوجة إذا أنت تركت امرأتك فالشيطان يفرح ويقول ما شاء الله هكذا هكذا يحب الشيطان أن يحدث نعوذ بالله من ذلك لذلك فلذلك لابد من مراعاة المصلحة الزوج يراعي مصلحة والزوجة تراعي مصلحة في هذا البيت إذا أنا تركتها الآن كيف هي تعيش كيف دينها كيف أبنائها فماذا يقول الناس في المجتمع إن هذا مصعدة للدين أو إساءة للدين وللمسلمين إذا أنا طلقتها فقط أنا أجد من هذا إيجابية أما من جانب السلبية فهذا غالب فهذا كثير يحدث الناس يقولون كذا وكذا وهي أيضا تتكفر في دينها وفي تصرفاتها في المجتمع لأنها تحتك ما تستطيع تصبر وتتحمل وتتركها فإن تركك إياها تكون ضرر لدينها ولأبنائها ولأئمة المسلمين نسأل الله سبحانه وتعالى يرزقنا صبرا وأن يجعلنا من الذين يستمعون القول فيتبعون أحسنه وصلى الله وسلم وبارك على محمد وآله وصحبه وسلم تسليما كثيرا إنما يوفى الصابرون أجرهم بغير حساب ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أيها فتي أدعكم ولوم jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà òbí ma bẹ́ẹ̀ náà ní ẹnìkan òbí ìkan nínú àwọn èrò tí ṣètọ́ ní dà sáwọn èèyàn lọ́pọ̀lọ́ ó náà ní kí a máa ṣàfitì ọmọ sọ́dọ̀ ọlọ́run ìdíkọ́ ló bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ ti ti máa náà lẹ́nìkan òbí òun ṣùgbọ́n rọ̀rọ̀ báyìí máa ń nínú ọlọ́pàá tó fi já ti pé ó ṣàgbàbẹ̀ wọlé sáwòyàn lára èrò wá ń pọ̀ ọmọ kọ́ṣà máa pé ọlọ́run ní ẹni tó bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní máa rí náà ni pé ọmọ rẹ̀ kan ṣoṣo fi ara ayé tó bẹ́ẹ̀gẹ́ wá fi ọmọ rẹ̀ kan ṣoṣo wà tó tún wá yí ìwọ́n náà tún pèrà rẹ lọ́mọ ọlọ́run tó bá níbà ìwọ́n náà ṣe jẹ́ ilé iná àtúnú náà ọmọ ọlọ́run ikọ́ ah, ṣoṣo ló pé tẹ́lẹ̀ ẹ̀zẹ̀ ló wà nínú ìwé yìí náà tún ṣe wá di ọmọ ọlọ́run ọmọ ọlọ́run ni wọ́n jẹ́ ní àbíbáwò èṣù ló gbélé yìí dé lára wọn tó dẹ̀ fi ń dà lákàyà ọ̀yàn òru tó fi bà àwùjọ jẹ́ tí ò fi fẹ́ orí ibú ọlọ́njọ́ májọ gbẹ̀yàn orí rẹ̀ fún wa ajẹ́rẹ̀ pé anábíwa Muhammad sallallahu alaihi wasallam ẹrùsìn ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ ní òun náà lẹni tó rán sí gbogbo ayé kẹ́yìn èyàn tó bá dẹ̀ ń lè ṣẹ̀mí láyé lásìkò tájọ wà yìí tó bá lóhun òtẹ́lẹ̀ anábíwa Muhammad sallallahu alaihi wasallam ẹni náà ni èèyàn tí ò bá ti tẹ̀lá náà Muhammad sallallahu alaihi wasallam sáàdẹ̀jọ́ ń lò ṣẹ̀mí lásìkò yìí láti pàtọ́lọ́ ti gbé dìde ẹni náà kìí ṣe ẹmà àlìjánà ọlọ́run tí ó wá lálìjánà mi lọ́tọ̀ báwọn Iran àwọn ṣe àbáwọn ṣe lọ fọ́kà ọba tí wọ́n sí lù tí wọn bí wọ́n náà lálìjánà mi tó fẹ́ kó àwọn èèyàn ti ẹ̀ náà wọ̀ àwa ò lè sọ ṣùgbọ́n ẹni tí ó bá ti tẹ̀lé Muhammad sallallahu alaihi wasallam kò lè wọ́ adúpẹ́fọ́lọ́run ọba náà tí ó jẹ́ kó jẹ́ pọ̀ apádà sí aburú tààfi ní ìmọ̀lẹ́ni tó yẹ ká tẹ̀lé má àmọ̀jọmájọ tí bá wà ọ̀ ààtún kíra wa káàbọ̀ sí ìjókòó rírí àkójọpọ̀ ọlọ́sẹ̀ọ̀sẹ̀ ìtọ́lọ̀wọ́n bá fi ní káwà mùsùlùmí máa ríra wa kójọpọ̀ báyìí nítorí àǹfààní ńlá kan gbòógì ìtọ́lọ̀wọ́n bá jùmọ̀ àti kótóbà jẹ́ kútùbà jùmọ̀ la máa ń kọ́kọ́ ṣe síwájú kó tó di pa kírun òfin jẹ́ di ohun àgbọ̀dọ̀ rojọ́ nú ẹ̀ pàápàá wọ́n kútùbà sí àrìn ìdá kírun tó ṣe òfin ọ̀dẹ̀dẹ̀ wá pé àlè kíra wa àlè wa kọ́dẹ̀ yẹn lè dìde láàárín ẹ̀ tó bá ní emergency kọ̀ kó sáré lọ rìsífẹ̀ kó tó padà ṣùgbọ́n níbi tí kútùbà jùmọ̀ kò sáyé irú yẹn ọlọ́wà jẹ́ ta ní ọ̀sẹ̀ lẹ́ẹ̀kan láti lè mọ́ wá fi ṣèdánilẹ́kọ̀ọ́ yìí ó tún wá sọ títí ọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ rojọ́ ń bẹ̀rẹ̀ àti kútù bàbá ń lọ sọ́dé wọ̀ pé a gbọ́dọ̀ ṣe kò tọ́ ò kọ́nà anábi tún dí ilé ìròyìn sọ̀rọ̀sọ̀rọ̀ ní àdéfẹ́ tí wà ní al-muslim bí ẹnikẹ́ni tó bá ń sọ fẹ́ni kejì rẹ̀ máa kọ́lá ìsọ̀ṣẹ́bì sáàpàkọ̀dẹ̀ lága ọmọ lága fọ́lá jùmọ̀tàlá ọlẹ́ tó bá sọ fẹ́ni kejì rẹ̀ pé jákẹ́ wọ́n rojọ́ jákẹ́ anábi lóhun pàápàá kí ẹbà ti wá gbọ́ máa jà lóhun fílẹ̀ jẹ́ kó máa dánà kan ṣàkóbá fún jẹ́ máa ti ẹ̀ títí wọ́n náà bá ti wá sọ pé kákẹ́ ìwé jẹ́ kí wá pọ̀ tó yìí ìwọ́n náà ti wíwé kúwì alábìlẹ̀ tó bá wá wíwé kúwì sọ̀lọ̀sọ́lá ó ní pọ́lá jùmọ̀ àtàlà ó lóun pápọ̀ ní ládà jùmọ̀

táwọn bá wà ní gbòòrò àwa jáde sí àwọn mùsùlùmí a gbọ́dọ̀ yàtọ̀ sáwọn nínú ilé wa náà ìbálòpọ̀ lọ́kọláya àtàwọn ọmọ nínú ilé ó gbọ́dọ̀ yàtọ̀ sí ti wọn táwọn wo là ń sọ àwọn tí kìí ṣe mùsùlùmí lápapọ̀ agbọ́dọ̀ ẹ̀ẹ́rì kọ́dún wa náà yàtọ̀ sọ́dún wọn ilé ya wa ń bọ̀ náà inú àwọn èèyàn máa ń dùn ni àwẹ̀ ń bọ̀ inú àwọn èèyàn máa ń dùn ni kò sọ́dún táà ń sáà fi ń ná èèyàn lára bí ìtúnṣe fáwọn èèyàn máa ń jèrè lásìkò ọdún wa ẹwọ́ tún kan ni wọ́n ń ṣe lọ́wọ́ tó ti pé ìbẹ̀rùbojú wà ń lu ọlọ́pàá ń bọ́ sí gboro wọ́n tún lè pààyàn wọ́n tún lè dáwà alálẹ́ wọ́n lè lùyọ̀ lóògùn ọ ìkan ni wọ́n ṣe nípò kíá nídìí lóko tí wọ́n tún ní àwọn èèyàn gbọ́dọ̀ jáde lọ́sàn gan àwọn olóró àrin lẹ́bọ̀ lẹ́yìn tí ìjọba ti ṣòfin pé ẹ gbọ́dọ̀ ṣerú ilé ìmọ̀ òru ní kẹ́yà máa ṣe ń tẹ́ bá ń ṣe tẹ́ẹ̀fẹ́ kéèyàn rí òru ní o torí inú gbó ni amúgbó tí ti fẹ́ ṣe ẹ̀sìn tí èèyàn gbọ́dọ̀ rí tọ́kùnrin gbọ́dọ̀ jáde obìnrin gbọ́dọ̀ jáde ẹbí sóòrù ìsìláàmù máa rí bẹ́ẹ̀ ojú gbangba ni báwo wà nínú ilé wa ń pàtẹ́ sí wá yàtọ̀ jẹ́gbẹ́sà sọ̀dọ̀ ọlọ́run ọba wa ni kí ló wá dé sínú ilé wa wá tí olùkọ́ fi ní yàtọ̀ tàbí wá ń lo ìròrí àwọn ará dí nínú ilé títí wa náà tàbá àpíá sọ pé ìgbésí ayé lọ́kọ láya lónìí ìṣòro tó dé ti ń pọ̀ jù kò yẹ kó kàn wá tó bá kà wọn tó kàn yẹ kán pàwà káwà wá bá wọn yanjú rẹ̀ ní kí ń ṣàwà ló yẹ kó tún kàn kan tó máa bá wa gbọ́ sí ti wa àwa fẹ́ bí àwọn kan kakalẹ̀ fún sì ní ṣẹ̀rẹ́ ìsìlámù ńlá kalẹ̀ lóòótọ́ pé títú sọ̀hún bá kàn kiri tó wá kàn wá ń ṣara ẹni àwa ń gún rẹ ẹni àwa ń ṣe rẹ ní èṣe lọ́pọ̀lọpọ̀ tó pọ̀ tó tó ṣẹlẹ̀ ní ìsìn ó fi ìgbàláyè ẹkọ ẹni kalẹ̀ ṣùgbọ́n wá ṣe ni láàánú pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ òfin tó di ẹni kọ́ra yín tí wọ́n fi máa wò pé ṣé mo lè kọ obìnrin ṣá ẹjẹ́ kájẹ́ wa lónìí o nínú ṣẹ̀rẹ́ Islam kí kọ́ra ẹni a máa jẹ́ ọ̀ràn ọyàn nígbà míì níjìn la máa mú wá lónìí kí kọ́ra ẹni a máa nígbà ní a máa jẹ́ dandan ní kọkùnrin pé kó kọ obìnrin yìí kọ́ kó máa lọ tí ọba kọ́ ń pápá tó jẹ́lẹ́ṣẹ̀ nígbà míì kíyàn kọ obìnrin a máa jẹ́ haramu fún yàn ó gbọ́dọ̀ kọ́ tó bá kọ dáràn lọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn ni ọ̀ àwọn òfin tó di ọkùnrin yẹ́ pé ó lè kọ obìnrin ohun tó lè fi mú kó alébòsá kíyèsí ní ìsìn ní pọ́pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kọ obìnrin nítorí títí wọn nìkan interest títí wọn self interest ànàníjà sí àǹfààní títí ẹ̀ nìkan ló ń wò nǹkan tó ṣe mọ́rọ́ àìníyẹn kò wá nígbà tó fẹ́ ṣe nǹkan yìí kò tún wá tẹ̀sí kò

nínú tó wá lè bí kíkọ̀ títọ̀ láti tó fi lè wáyé olùkọ́yá sí ọkùnrin gbogbo ipá tó sà láti mánéjì obìnrin yẹn kọ́dà gbogbo yẹn náà rí pé áá ah, ah, ìyá lágbájá áà ah, ọlọ́wọ́ máa tètè wá ṣọ́ ní pẹ̀lú ọkùnrin tẹ́ ní yìí o pẹ̀lú ẹ̀ obìnrin yẹn ṣáà ń sọ mẹ́ǹtì láìpọ̀ ọkùnrin yẹn ni tí ò súnmọ́ mọ́ tí ò bá ní kankan pọ̀ mọ́ lọ́rọ̀ ọlọ́kọ̀ láya jùkọ́ṣà fún ló ń jẹ bí adìẹ tá ń sìn gẹ́gẹ́ bí ojúṣe ẹ̀ lórí ẹ̀ tó ti wá ń lé lóṣù mẹ́rin ṣẹ̀rẹ́ àtìláàmù ní kó kúkú kọ́ pé wọ́n ní kó wá fílẹ̀ kó áǹgì ẹ̀ ọlátàdàrú ha kalmọ̀ àlàkọ̀ ọlọ́ni ẹ má kàn fi wọ́n lẹ̀ ni ẹ̀dáfẹ́ àbìlẹ̀kó kúkú kọ́ kó má fílẹ̀ ní fílẹ̀ pé máa fílẹ̀ mi ní súnmọ́ ẹ̀mìdẹ̀ ní kankan pẹ̀lú ẹ̀ mìdẹ̀ ní kọ́ ẹ̀ rárá o wọ́n ní kọ́dà tí ọba kọ́rọ̀ obìnrin bẹ́ẹ̀ nínú ìdájọ́ Islam ṣẹ̀ríà kọ̀ tó lẹ́tọ́ àti kọ́ àti ní kó kọ́ àti bá kọ́ kọ́ pàṣẹ pé ó ti wá jẹ́ ní tó ti kọ̀ báyìí tí àdúrà ọ̀kọ́rọ̀ má jẹ́ kí gbé sí ayé ẹni kọ̀kan wá rí bẹ́ẹ̀ kó má jẹ́ kí inú ilé wa burú báyìí àwọn nǹkan àmì tó wá lè ṣẹlẹ̀ ní tó fi jẹ́ sí ìwọ̀ fọ́kùnrin láti kọ obìnrin bìbíjẹ́ ti ìdá àti hà ọkùnrin kọ obìnrin kalẹ̀ láàníyàn pé mo fẹ́ máa dẹ̀ fi ìyà jẹ́ máa dẹ̀ fara ní ẹ láyé ò nígbàgbé gbogbo gúlégúlé ẹyẹn máa dẹ̀ kọ̀ ẹ́ ojú àárí tó rárá o èèyàn kí máa ń kọ obìnrin ní kíkọ pé máa kọ̀ ẹ́ ojú àárí tó tí wọ́n bá ti kọ obìnrin ní kíkọ pé ó fẹ́ fìyà jẹ́ àwọn ìdá àti wàlìdé ìhà àwọn fẹ́ fìyà jí ó fẹ́ ṣe ṣùtá fáwọn òbí ẹ̀ ó fẹ́ mọ́ ọmọ bà wọn nínú jẹ́ ìrò kíkọ̀ bá nínú ìṣẹ̀dá Islam ẹ̀ṣẹ̀ ní lọ́nà ọkùnrin yẹn tó pé kì í ṣe tó gbọ́dọ̀ wà lẹ́ni ọkùnrin kò ní kó òun fẹ́ fìyà jẹ obìnrin òun fẹ́ fojú obìnrin hàn wọ́n tún tójú sí Islam àti gbogbo ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tó kù pípé wà tí wọ́n hù yẹn lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn rí ojú ẹ̀nà máa fi gbogbo akẹgbẹ́ yìí tó kù nínú àwòrán tẹ́jọ wà ṣẹ̀rá Islamu ọ̀fẹ́ kakọ obìnrin láàrin ọpa afẹ́ fìyà jẹ́ tí ó dẹ̀ nípa tó ẹskíùsì kan tó fẹ́ kà kọ́nà tó ní ẹskíùsì tó fẹ́ kà inú ẹ gbọ́dọ̀ bàjẹ́ kó jẹ́ òun kóbìnrin yí padà ní ọ̀ kí ń dẹ̀ tó kàn ní kó máa lọ orí gbígbẹ́ kọ́ lògùn orí fífọ́ o ṣùgbọ́n pàtàkì wá fa tí ò wá nírú yìí ń kọ́ òun lè mánéjì kèfèrí sínú ilé òun lè mánéjì obìnrin tó ń ṣe ṣìnà àbí tó ń mutí gbogbo tó sílẹ̀ fà nìyẹn tó ń ṣe ṣìnà tó ń mutí òun lè mánéjì ilé nínú ilé mọ́ ọ̀rọ̀ ẹ̀ ti lágbára ó tó ní ṣìnà wọ́n ní tí ò bá para rẹ̀ wọ́n ní akọ́kọ́ oríṣiríṣi àwọn ewu báyìí tí ò bá fi ń ṣerú ẹ̀ ó ń ṣàwọn kankan tí ò tẹ́ lọ́rùn ìwọ́dẹ̀ fẹ́ ní fọkànbalẹ̀ ó dẹ̀ ọkọ́ fọkànbalẹ̀ tí ò ní wàhálà nú rárá ó dàdì jẹ́nà ṣùgbọ́n nínú ayé yìí ni a rí fọkànbalẹ̀ láwọn ọgbà kan ni a rí tí ò dùnmọ́ ní láwọn ọgbà kan ọmọ á ní ìsẹ̀mọ́ra wọn ìjọ tó bá ti dùn

ọ̀farada ìjọ tó bá ti já sí péyàn súnkọ̀ gírí kí n ṣe tó kàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni pé mo fẹ́ fìrì téèyàn bá fìrì nínú ìṣòro kan èèyàn bọ́ sínú ìṣòro míì ni ọ̀ pípínsà tí wọ́n bá ti yàn dẹ̀ tó lọ fìrì yẹn ìṣòro míì ni pé mọ́síláhà ti ẹnìkan ló kàn ni ìpí àwọn ọmọ yìí ṣé kò ní ṣàkóbá fún ọlọ́jọ́ wájú ó kàn sídà obìnrin yẹn náà obìnrin tí mò ń mánéjì tẹ́ ní fẹ́sì kọ́ tí mò ń ṣe faradà pẹ̀lú èyí níbo ló ti fẹ́ lọ láǹdì sí ṣọ́rọ̀ ò burú jù báyìí lọ lọ́wọ́ tó ṣe mú mara ni ṣọ́rọ̀ ò ní burú jù báyìí lọ ṣó ti tẹ̀mọ́ wá kírun mọ́ṣá ṣèlú ìṣẹ́ àsìkò tó yẹ kó kírun rèé ló ń fàjà ṣásìkò tó yẹ kó ń tó bá jẹ́ kó lọ ṣéf jáde ẹ̀ tó ń kọ̀m̀plẹ̀n pé ah, ìgbàbù tó wọ̀ iṣẹ́ wọn náà rí pé lè ti jọ tàbárò jù ní tẹ̀ṣì ń rojọ́ pẹ́pẹ́ pẹ́ lórí yẹn tó bá wá lọ ṣé wọ́n rò pátún wọ́ ma orúkọ olófẹ́ kíkèfèdé sọ mùsùlùmí aláwọn tí wọ́n kàn yíyàn dábìnrin tí wọ́n kàn kọ̀ wọ́n tí wọ́n kàn kọ̀ wọ́n àdẹ̀ sọ́ndì ní ìpínlẹ̀ ara tó já burú tó wà lára ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tí wọ́n ń sáà ọ̀dọ́ ló ń kọ obìnrin jù bó ṣe sí àwọn ọ̀dọ́ náà là ń fẹ́yàwó jù ọ̀rọ̀ ọ̀rọ̀ afẹ́fẹ́ kejì afẹ́fẹ́ kẹta ìkẹni ó ti dìde competition ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ọ̀mọ̀fin tó dìde má tí lábáyá ti di méjì tèmi náà gbọ́dọ̀ di méjì ààlè wọ̀ ni ò ẹ̀tọ́ ni ṣùgbọ́n ṣé ó ṣàwọn tó yẹ kó ṣọ́kó tó ṣe ṣé ó láàrin ẹ̀kọ́ tó yẹ kó ní kó tó ṣe ṣé sílẹ̀ ti yó ṣé ó ń jẹun yó àbí ti lé ń sẹ́ẹ̀dì mẹ́sẹ̀ẹ̀sì sáwọn ẹbí àwọn ẹ̀gbọ́n ẹ̀ ó tó bàtà ìyẹn tí wà nínú ìnira tí wà náà mọ̀ yí pé á ah, ilé yóò gbádùn ní kò tó máa gbé nìtàbọ̀ adùn tó sábà ti ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ìdíbẹ̀ òun ni adùn ìbálòpọ̀ ẹ̀kàn òun ló máa wá ń sábà fà tó já sí nígbà tí ẹ bá wá spark gẹ́gẹ́ bí ìyá jẹ́wọ́ láyé ọ̀ nígbàgbé tó bá ti jẹ́ pà níyàn orú ilé lórí ṣe haram ní fún ẹkù kọ́ ò àbí ọlọ́run kójọ kó ṣàánú wa níparí hadith kan wà tí ó gbajúmọ̀ púpọ̀ ṣùgbọ́n tí ẹ pa àwọn kan nínú àwọn àfáà wọ́n gbà pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ àwọn hadith yẹn ni abdul halali inda allah ya tọ́lá wọ́n ní tó bí ọlọ́wọ́ bá nínú jù tó tẹ̀jẹ́ halali ni ó ní tọ́lá àwọn afá kan pàpà zèsè yóò lẹ́sẹ̀ lẹ̀ ṣùgbọ́n ẹjá wù mí wá ìní tó wà ní àwọn afá máa ń kó jẹ́nà nínú síra fíkì wọ́n dẹ̀ máa fi ṣàlàyé ọ̀rọ̀ tọ́lá báyìí wọ́n máa mú wá wọ́n dẹ̀ máa ń ṣàlàyé ẹ̀ náà pé lóòótọ́ àwọn afá kan pàpà kò lẹ́sẹ̀ lẹ̀ o ṣùgbọ́n ẹjá wù mí wá ṣetán òun tiẹ̀ ní sínú rẹ̀ máa tò sí jù òun ni kí òfin yà dé láàrin ọkọ àti àtaya olólùfẹ́ méjì kò fi yà dé láàrin wọn sínú ilé wọn bá ti tú tí ìfẹ́ bá ti bàjẹ́ nínú ṣètọ́ náà bẹ̀rẹ̀ sí tù ní anábì sọ̀rọ̀ sára lójoojúmọ́ ní ṣètọ́ ni máa ní káwọn ọmọ ogun ń jáde lọ tí wọ́n lọ ṣiṣẹ́ kan lọ gbàgbóró jẹ́ tó bá ti wá lọ tán tó bá dìgbòrò á tán ẹlòmíì fi máa mú tí ní a máa mú a máa jùmọ́ ẹ̀dẹ̀mọ̀ káwọn mú tí wọ́n bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọmọ ìyàwó akọ́njẹ́ òní ó ti mú sí rí kọ́lọ tó ṣàánú ẹ̀ ó ní tó wáyà wọn lẹ́nu ni pé ọtí yìí máa kúrò gan pé bí mínírà ṣe dùn kókè kọ̀kọ̀ bó ṣe dùn ó lọ́tí máa kúrò ṣùgbọ́n ṣe tọ́ni jẹ́ kó jù lẹ́nu anú ti parí ìgò kan atúmù mi atúmù ti parí ẹ̀ ó dẹ̀ lẹ́nìkan tó ti mú yólẹ́gbẹ́ tí yẹn ti ń forí rìn òun náà túnṣe máa mú pé bí ayé ẹni yìí ṣe bàjẹ́ ìtòun náà máa tó bàjẹ́ bẹ́ẹ̀ òṣèṣẹ́ra ní máa mú lọ subhanallah arábìnrin ṣẹ́tíṣẹ́ fábí ṣe nìyẹn a ní wọ́lọ́ táyàwó èèyàn jẹ́ ní à ń tàn ìlòmí tó fi máa mú tí ṣìfẹ́ náà nínú àwọn ọmọ ogun ẹ̀ á tàn ìlòmí tó fi máa ṣe ṣìná á tàn ìlòmí tó fi máa jálè àwọn ọ̀wà bàjẹ́ oríṣiríṣi arábìnrin tó bá ti wá dìgbà títí sẹ́ni wá kán ọmọ yìí jọ ọmọ ẹ̀ tó ránṣẹ́ lọ ìwọ ni wọ́n ṣe lónìí ilé àná àwọn tán lágbájá tó jẹ́ pé àbúgbà tó ṣe ìdíyàyàn ó ṣe kó ọmọ ẹ̀sẹ̀ ẹ̀fẹ́ bọ́mọ lọ́wọ́ àpọ̀ ìfàtí fóònù ìfìyẹ́ tẹ̀ kó tẹ̀ àgbà ọjọ́ àti ṣe tá anẹ́lọ dìde òun àṣepé nù ohun ṣetán ní ìwọ̀kú iṣẹ́ ìwọ̀kú iṣẹ́ ilé náà ló ń tàn tó fi mú sí ilé oníkàlùkà máa sàn wà bàjẹ́ tó ń hù tó tàn alábìnrin ìgbà tí ṣetán ní bá tó wá kíkan náà ọmọ yìí bá sọ pé òun dẹ̀ mẹ́fẹ́ kó òun wà ní àwọn olólùfẹ́ méjèèjì yẹn òun dẹ̀ dá ní ọrú alábìnrin ṣetán nínú rẹ̀ wá dùn gan àwọn ẹ̀hẹ́ ìwọ gan ló kú iṣẹ́ ìwọ sẹ́yìn bá ti ń dúró pé kí lè dàrú kó tán kálukú tẹ̀ máa lọ́lọ́ kí tẹ̀ nísìnyí ẹgbẹ́ du ṣètọ́nì nínú ni ọlọ́run jọba yẹ kí ṣètọ́nì dúnú látara wa. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا